ku àárọ̀, ẹkáàsán ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá nílé tàbí ní oko. A kí gbogbo ẹ̀yin èèyàn wa pátá tí ń fi etí ayọ̀ ń gbọ́ wa, tí sì ń fi ojú ayọ̀ tí fi ń wò wá ní gbogbo ìgbà àti ní ojoojúmọ́. Orúkọ tèmi, gẹ́gẹ́ bí ẹ̀yin èèyàn wa ti mọ̀ lẹ́ẹ̀kan si, orúkọ mi ni Bàbákànfà JP. Eh, òdú ni wá, a kì í ṣe àìmọ̀ fún olóko. Mo sì máa wá ń tẹnumọ́ wípé kì í ṣe ti ìgbéraga ohun tí ènìyàn tó bá ti jẹ́ ni ó dáa kí ènìyàn kó máa sọ jáde. I am a prophet, I am a spiritualist, I run a spiritual church and I do spiritual work. Mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run wòlíì, mo sì jẹ́ ní ẹ̀mí, mo ní ìjọ ẹ̀mí, mo dẹ̀ máa ń ṣe iṣẹ́ mi fún àwọn tí wọ́n bá gbàgbọ́. wọ́n wá jẹ́ ọ̀kan nínú àwọn ìránṣẹ́ ọlọ́run tí ọlọ́run gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ yorùbá nation láti máa sọ nípa yorùbá nation. mo sì tún máa ń tẹnumọ́ wípé ẹni tí ọ̀rọ̀ mi lè yé ni àwọn onílàákàyè ènìyàn ẹ̀yin onílàákàyè ènìyàn ẹ jọ̀ọ́ ẹ wábì kan fìdílé kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ mi yìí gbogbo ohun tí ó bá ti kọjá ọ̀rọ̀ Yorùbá nation èmi ò báyàn dá sí tó pé ibi tọ́lọ́run rán èmi lèmi ṣiṣẹ́ lé lórí ohun tó bá wá sopọ̀ mọ́ Yorùbá nation àbí kò fẹ́ jẹ́ kí Yorùbá nation lọ àbí àwọn tá à ń kojú rẹ̀ mo máa ń sọ nípa wọn bí kò bá ti sí ìdí gẹ́gẹ́ bí òwe ẹ̀yin àgbà ẹni obìnrin ẹni wọn kì í jẹ́ kúmọ́lú. fídíò kan ni mo rí lọ́sàn yìí èyí tí ìjẹ̀bù ṣe láti lè fi ẹ̀rọnú ẹ̀wọ̀n nípa ọ̀gbẹ́ni onínúure èèyàn tó ní woman feeling àwọn tálákà àtàwọn tí ń jìyà àìmọ̀dí tó ní nínú ọkàn tó ṣe lórí ọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá tí ó pàdé ní Amẹ́ríkà tí ó ń fídíò ẹ̀ kí n tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ fídíò yìí tí ìjẹ̀bù ṣe yìí ẹ gbogbo ẹ̀yin èèyàn mi ẹ bá mi gbọ́ ohun tí ó sọ nínú ohun tó sọ yìí when I started recording. Forget about APC, forget about PDP, forget about Labour Party. You don't need it. We move on America, move on America. So you can just pick up your phone and start recording anyhow. You can't record someone without his consent, with, with, with, with, without permission. You don't need it. I think I'm a yellow one brain. We don't need it. Should I be the IT bank on now? Because Arẹ́gbẹ́sọ̀lá náà ń jẹun lọ́wọ́ sí ní hòtẹ́ẹ̀lì tó lọ́ọ̀dì sí. Ó wà ó wà ní pé ó lọ jẹ breakfast. Fi ojú ayọ̀ wo dáadáa o permission. It's wrong. I don't know him. It's not my father. It's not my relative. But I just I just need to come out and clear this. It's totally wrong. Mi ò bínú. Otu sọ o oh, you are in Nigeria, you are in America. Then why when you are in America say you can just pick up your phone and. Ẹ ṣe ó ṣeé ṣe kí n ṣègbè fídíò yẹn wá kí um n tó parí um ọ̀rọ̀ yìí wà á rí wípé lẹ́ẹ̀kan nígbà tí mò ń sọ̀rọ̀ mo ní mo bá fídíò kan pàdé tí ìjẹ̀bú ti sọ̀rọ̀ nípa ọkùnrin kan tó jẹ́ onínúure ọkùnrin tí ó ní woman feeling ọkùnrin tí ó fẹ́ràn àwọn tálákà ọkùnrin tí ọ̀rọ̀ àwọn tálákà ń bẹ nínú ọkàn ẹ̀ tó dẹ̀ tó ń jó lọ́kàn. níbi tí ó ti rìkọ́ọ̀dù Arẹ́gbẹ́ṣọlá listen to me Ìjẹ̀bú I am not here to fight you, but I want you to know that you don't have a woman feelings. Ah, Sunday Igboho, ẹ kú Ah, ọkùnrin ọkùnrin kitikiti, ọkùnrin alágbára, ọkùnrin tó ń kojú one million soldier, ọkùnrin tó níyànyàn àwọn tálákà tó níyànyàn àwọn, àwọn ìran ẹ̀. Listen, ọ̀rọ̀ Sunday Igboho tí a ti ẹ̀ ń sọ yìí gan. Mo kàn gbé yẹn wọlé ni o tó pé ó níbi tí mo ṣì ń lọ. But ọ̀rọ̀ Sunday Igboho tá à ń sọ yìí gan kì í ṣe èèyàn kan tó jẹ́ wípé irun ẹ̀ nìkan ló fẹ́ràn. Ó fẹ́ràn gbogbo èèyàn pátá yálà Ìgbò ni yálà haúsá ni yálà yorùbá ó fẹ́ràn gbogbo ìran ẹ̀ pátá sórí the number one thing tó ní láti consider nínú ẹnikẹ́ni tí ó dàbí pé ẹ lè fẹ́ choose as a leader ni wípé anybody that you want to choose as a leader must love everybody not area kan. Sunday Igboho irú ẹ̀dá tóun tọ́ jẹ́ nìyẹn ṣùgbọ́n nígbà tí wọ́n wá rí wípé nínú ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta wọ́n rí wípé ikán ń pa àwọn kan jayé ló ṣe pé wọ́n dìde pé no a fẹ́ràn ara wa dàn kí ló wá dé tó bá ti wá di báyìí pé ẹ̀yin ń pa àwọn tí wá jayé òun ò ní gbà o irú ẹ̀ ni ọ̀gbẹ́ni tí ó fídíò Arẹ́gbẹ́ṣọlá ní Amẹ́ríkà irú ẹ̀ ló ṣe ń bẹ̀. America is not a Nigeria. and it will never be Nigeria kò sí bó ṣe fẹ́ ṣe America has its own law Ìjẹ̀bú tí kì bá ń ṣe wípé you don't have a woman feeling if it is you have a woman feeling tó o bá mọ̀ bí àwa ṣe ń feel oh mo àwa náà oh you don't know that we know we are risky and risky life wasa we know but our feeling kò lè jẹ́ ká silent and mọ̀ pa and risky life wa àwọn ẹbí wa ń pè wá a níyàá sì ní bá a níyàá ní bàbá a ní ẹ̀gbọ́n aláwọn tá à ń bọ̀ aláwọn tó ń wojú wa mo máa tún débi kan bá máa ní aṣọ mọ pé wọn là ń wojú ẹ máa ní ẹ gbàgbé pé ẹ ń wojú mi ohun tó Ọlọ́run rán mi ni mò ń ṣe ẹ lọ gbàgbé ẹ ṣé màá wá fi ohun tí Ọlọ́run rán mi sílẹ̀ nínú ayé màá fi ohun tó rán mi sílẹ̀ nínú ayé màá fi sílẹ̀ màá máa ní tó pé èmi lẹ̀ ń wojú it is not possible. so therefore if you can talk like this Ìjẹ̀bú o feel o tá n feel o wà pé ìdí tí èmi kò sí nǹkan tó kàn mí but nǹkan tó kàn mí tí mo fi dé ọ̀rọ̀ ẹ jáde ni wípé ó ohun tó sọ kan yorùbá nation gbọ̀ngbọ̀ngbọ̀n that is all i don't have time ibi tó lọ́wọ́ rán mi lèmi lọ ibi tó dẹ̀ rán mi náà ni mo tún ti wá sọ̀rọ̀ nípa èyí ẹni tẹ́ ẹ bá mọ̀ inú mi á dùn tẹ́ ẹ bá gbé fídíò lọ sọ́dọ̀ ẹ̀ kó kókó rí àbá ìjà ṣùgbọ́n mo fẹ́ clear nǹkan kan fún ẹ wípé o ò ní woman feeling tó o bá feel bí mo ti ń feel tó o bá feel bí mánu tó fídíò Arẹ́gbẹ́ṣọlá yẹn ṣe ń feel tó o bá feel bí bàbá wa Sunday Ìdòwò ṣe ń feel tó o bá feel bí bàbá wa Kóìkì Ọláyọmí bó ṣe ń feel tó o feel like that you won't say this àwọn tó bà Nàìjíríà jẹ́ nìyẹn ìkan nínú wọn náà Lárédéṣọlá wọ́n dẹ̀ rí lọ́hùn wọ́n wá ń fídíò ẹ̀ wọ́n ń fídíò ẹ̀ in America ó tó tún sọ̀rọ̀ ó ní Joe Biden Joe Biden I can I can video Joe Biden kò sí òfin tó tó tó tó sọ yẹn Nàìjíríà nìkan lẹ́tí máa lè máa sọ dodo ìdíje that this man is not in Nigeria he's in America. There is difference between that man is in Nigeria, this man is in America, and he has right to cover anybody. Wá di wá ní bàbá ẹ kú ẹ tí bàbá ẹ bá kú ẹ ṣé bàbá ẹ kú ẹ bẹ́ẹ̀ yẹn wípé kó má ní woman felon o má borúkọ bàbá ẹ jẹ́ bàbá tó tó bí ẹ Ìjẹ̀bú má borúkọ àwọn bàbá ẹ jẹ́. Should you get me? má borúkọ bàbá ẹ jẹ nítorí ohun tẹ́ ẹ fẹ́ jẹ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yìí tó ti torí ẹ̀ jáde yẹn gan bóyá Arẹ́gbẹ́ṣọlá lè rí ẹ kó lè pè yín wípé wá wá kó ń fún ẹ lówó that is it ọ̀rọ̀ tí yóò kún ẹ rárá ló lọ dá sí yẹn kò kún ẹ kò kún nítorí in fact you supposed to silent tó bá ti mọ̀ pé o ò lè o ò lè o ò lè buttress the point yẹn pé kò kí wọn náà jáde gẹ́gẹ́ bíi pé o wà fún àwọn mẹ̀kúnnù tí àwọn àwọn àwọn olórí orílẹ̀-èdè yìí àwọn politician fìyà jẹ then you keep silent you don't talk you keep silent ó bẹ́tà kẹ́ keep silent wọ́n á ní bàbá ẹ̀ bó ṣe kọ́ yín Oloodo bàbá ẹkọ ẹ̀ jẹ́ kí n sọ fún ẹ ó ní we don't see an elderly man ká wá máa pick your phone listen tí elderly man bá ti sọ even bó jẹ́ mi gan ni mo sọ iyì mi nù oh you can call me to order ìhun tẹ́ fi bà nàìjíríà jẹ́ nìyẹn elderly man elderly man ìgbà tí elderly man dé ti ń ya wèrè kò jẹ́ kí ẹ kọ́ọ̀lù ẹ̀ to order do you think bí elderly man ṣe ń ya wèrè yẹn you want us to leave them like that and continue we cannot continue like that a ò lè fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ń ya wèrè elderly man tá a mọ̀ wọ́n sí kọ́ ni wọ́n padà lápadàpadà ń rí lọ́wọ́ wọn yìí ìyà ń jẹ àwọn èèyàn ebi ń pa àwọn èèyàn kò sí peace nílùú ẹ̀yin wá lọ sí amẹ́ríkà ẹ̀ ló ń ṣe fàájì èèyàn kan wá ń fídíò ẹ pé oh it's like i know this man this is Arẹ́gbẹ́ṣọlá you know he said don't video me ẹni yẹn dem prove right here that forget about it yóò bá tiẹ̀ ń ṣe Arẹ́gbẹ́ṣọlá gan bí kò bá ń ṣe Arẹ́gbẹ́ṣọlá gan bó ń bá wọnú restaurant òun lè video na i can video anything he like or even American president kò lè sọ pé kò má video òun because it is an Amer it is in America not in Nigeria olùbẹ̀ ṣe ń ṣe Nigeria kọ́ nìyẹn o ní America I àwọn video anybody èyìnbó dẹ̀ ń kọjá ń bẹ̀ tó bá pé o lọ́pọlọ ìjẹ̀bú o lọ́pọlọ lórí kò sí ọpọlọ lórí ẹ̀ ìwọ orí fídíò tó wò yẹn pé àwọn èyìnbó ń kọjá ń bẹ̀ wọ́n ń fídíò àwọn èyìnbó náà ohun tí kò jẹ́ kí kẹ́ ẹ dá sí ẹ ẹ ń dá sí ẹ wá ń dá sí because of your own interest nítorí interest yìí lè ṣe dá sí gbogbo ayé gan rí i pé that man ó ṣeun tí àwọn mẹ̀kúnnù ń fẹ́ inú inú àwa mẹ̀kúnnù èmi náà wà nínú mẹ̀kúnnù ìdodo wá rí i pé sẹ́ that man ṣeun tí àwọn mẹ̀kúnnù fẹ́ tó embarrass ẹ ẹ lọ tún lè ṣe ẹ lọ tún ilé ṣe yín lẹ jẹ́ káwọn máa jìyà lamẹ́ríkà àìmọye kéèsì ló wà lórí tébù mi lórí àwọn tó ń jìyà lamẹ́ríkà yóò kọ́ rí páwọn èèyàn wà lamẹ́ríkà ni you people ìwọ náà mọ̀ kí ló ti wò ṣe lọ jókòó samẹ́ríkà most of them kò lọ jókòó síbẹ̀ because wọ́n rí pé ibẹ̀ yẹn save fẹ́mi wọn wọ́n rí pé ibẹ̀ yẹn wà okay fẹ́mi wọn lọ́ṣẹ̀ lọ jókòó síbẹ̀ kò ṣe tó dodo ẹ̀ náà ni everything is fine ó jẹ́ ó pàdé ẹni tó jẹ́ pé àwọn ló kó àwọn sírú wàhálà yẹn lamẹ́ríkà. La ó dẹ̀ wà ń question ẹ̀ ìwọ wá dórí internet wà ní eh, you are an African man you dey need to talk to an elder people like that nígbà tí orí elder people ti ó ti dàrú don't are we not going to call them to order nǹkan tó bà Nàìjíríà jẹ́ nìyẹn we want to call them to order báwa ṣe ń try láti call them to order some people stand to antagonize us àwọn ní àgbàlagbà ni wọn gbàtàgbàlagbà dẹ̀ ti ń sọ̀rọ̀ katakata ṣé kò jẹ́ kẹ́ kọ́ọ̀lù wọn tó ọ̀dà ni wọ́n fìyà jẹ wá wọ́n ti ba yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ jẹ́ àwọn ọmọ tí kò tiẹ̀ ṣe ka iye wọn mọ́ kò tí i am telling you iye àwọn táwọn arábì ti ba iye wọn jẹ́ tábà ní control wọn padà kí n sọ fún yín kò ṣe control o. ẹ wá ń bọ́ sí amẹ́ríkà ẹ lọ ń ṣe fàájì àwa kan dẹ̀ ń jẹ́ yàǹbì ìwọ wá jáde ó ní bàbá ẹ kọ ẹ bàbá ẹ ò kọ ẹ bàbá ẹ dẹ̀kẹ̀rẹ́ ká má lọ bú bàbá oníbàbà bàbá yẹn gan dẹ̀ lè kọ ẹ nítorí pé ìwọ ìwọ ìwọ jọmọ àlè ìjẹ̀bú pé tó o bá gbẹ̀kọ́ ni i am telling you is it that you will silent in this case tó bá ti mọ̀ wípé o ò lè jà fún àwọn mẹ̀kúnnù then you silent máa da bribe ẹ tẹ́ ń gbà lọ́wọ́ wọn kó máa dà lábẹ́ aṣọ bí mo ṣe láìkí ẹ tó pé a ò wà nínú àwọn tó máa ń dẹ̀rín pa àwọn èèyàn kò jẹ́ kí ó yẹ pé irú yín láti máa máa bá irú àwọn ìwà yìí ẹ̀dẹ̀ lẹ́ ń kọ́ àwọn èèyàn irú ẹ̀kọ́ wo nìyẹn orí àgbàlagbà tó ń ṣe ohun tó dáa ó wá nítorí pé ó jẹ́ àgbàlagbà ẹ oníkọ́ máa wà lọ́jà kórí ọmọ tuntun bàjẹ́ ní ṣebí tó sọ nìyẹn orí ọmọ tuntun ti ń bàjẹ́ àgbà wà ní ọjà orí ọmọ tuntun dẹ̀ ń bàjẹ́ kò rí bẹ́ẹ̀ nígbà ìwàṣẹ̀ níbi tágbà bá wà lọ́jà kò jẹ́ kó rí ọmọ tuntun bàjẹ́ Arẹ́dẹ́ṣọlá àgbàlagbà ni ṣùgbọ́n rí ọmọ tuntun ti ń bàjẹ́ lọ́wọ́ wọn nígbà tágbàlagbà wa ti ṣe bí ọmọ kékeré Ọlọ́run wá fún àwa kan ní ọmọ kékeré ni wá ó fún wa ní ọdún àgbàlagbà pé ká lè bá wọn wí wá jáde dádìí ẹ̀kọ́ ẹ̀ ṣé dàtí dádìí ẹ̀kọ́ ẹ̀ ṣé ikọ̀ tí dádìí ẹ̀kọ́ ẹ̀ nìyẹn dáàdi ẹkọ ẹ wípé kò má ní woman feeling dáàdi ẹkọ ẹ ní ìwà tèmi nìkan tí wọ́n bá ti yó bámúbámú ni mo yó ìwọ ò mọ̀ bóyá bí pọnmọ ẹnìkọ̀ọ̀kan bámúbámú ni mo yó ṣé nǹkan tí dáàdi ẹkọ ẹ nìyẹn ó mọ̀ pé nǹkan tó wà nínú láìfù àwọn tí bọ̀bọ̀ yẹn ń challenge nìyẹn bámúbámú ni mo yó àwa ò mọ̀ bíbí pọnmọ ẹnìkọ̀ọ̀kan bámúbámú ni mo yó. Eh? <coughs> forget èmi náà ṣe apc man mi ṣe pdp man kò sí nǹkan tó kọ mi pẹ̀lú wọn that is america kí ló ń pè concept lamẹ́ríkà it can be even in nigeria even in this country tí kì bá yí pé ẹ ti dorí country yìí kò dòní even in this country we can video anybody without his consent bọ́lọ́pàá bá ń hùwà burúkú sì tẹ́ bá fídíò wọn ọmọ àgbẹ̀yìn á ní kí ló tẹ̀ ṣe fídíò àwọn no no kò jẹ́ kó rí bẹ́ẹ̀ bó ṣe wà nígbà ìwàṣẹ̀ bọ́lọ́pàá bá ń hùwà tó dáa tàbá tàbá ìwà it's a proof ṣùgbọ́n nítorí pé wọn ò fẹ́ jẹ́ kẹ́ expose ìwà ìdọ̀tí wọn jáde wọn wá tó wá padà tó wá fi òfin mú yín wípé ẹni tó bá rìkọ́dù àwọn wọn á tó wá fi òfin á tó fi mú yín báwo ni ayé fẹ́ rí púrúfù pé ẹnàyàn báwo la fẹ́ rí púrúfù yìí pé ẹ̀yìn ìbọn pààyàn tí kò bá ti sí ìbọn tí kò bá ti sí fídíò fídíò yẹn lẹ́yìn wá ní ká má ṣe nítorí pé kí ni ẹ ò fẹ́ jẹ́ kí wọ́n expose ìwà ìbàjẹ́ yín it is not possible kì í ṣẹnu ẹ ló jẹ́ ká ti gbọ́ ohun tẹ́mi fẹ́ sọ fún ìwọ ìjẹ̀bú nìyẹn kì í ṣe ẹnu ẹ ló jẹ́ kí irú ọ̀rọ̀ yìí ti jáde tó pé àwọn èèyàn rí lè láìkí ẹ gan-an àwọn èèyàn rílì láìkí ẹ bó ṣe máa ń múnú àwọn èèyàn dùn ó dẹ̀ jẹ́ wípé tó bá wá ń múnú àwọn èèyàn dùn yẹn ẹ o ti ń jẹ́ kí àwọn èèyàn máa rí pé nítorí pé owó tẹ̀ ń gbà ó mọ̀ pé owó àwọn tí kò ní gan lẹ ti ń gbà jù àwọn tí kò ní àwọn tí ebi ń pa àwọn tí ó dẹ̀ pé wọ́n ti wà frustrated àwọn ló ń wo fídíò yìí dé kí wọ́n lè wà happy ó ti ń jẹ́ kí wọ́n máa rí wípé owó nìkan ni ẹ ní interest lé lórí ẹ ò ní interest lórí well-being wọn mo dẹ̀ pé fídíò yìí tí o bá tètè rìkọ́ọ̀lù ara ẹ̀ padà ó máa ba ó máa ba future ẹ̀ jẹ́ i am telling you o ní sympathy o ní woman feeling tó bá ní woman feeling ni o ní bọ́kùnrin tó fídíò Arẹ́gbẹ́ṣọlá jà ó ní reason tó fi bá jà ẹ̀yin wá ń gbádùn l'Amẹ́ríkà àwọn kan ń jẹ̀yà lẹ́kọ̀ọ́ ẹ̀yin náà dẹ̀dẹ̀ rán àwọn ọmọ yìí lọ sí Amẹ́ríkà síbi tó wà yẹn ẹran wọn dà lọ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ sí amẹ́ríkà nítorí kò nàìjíríà yìí dání. kí ló ń ṣe lamẹ́ríkà kí ni mo fẹ́ lọ jókòó ṣe ń bẹ̀ mi ò ní rízì tí mo fẹ́ fi lọ síbẹ̀ kí ló ń ṣe UK kí ni mo fẹ́ lọ jókòó ṣe níbẹ̀ I don't have any reason to be there tí ìlú mi bá dáa kí ni mo fẹ́ lọ ṣe nílùú onílùú ìlú tí wọ́n ti máa take as a second class citizen kò tiẹ̀ tó ń ṣe second class citizen wọ́n á tún máa lù ẹ́ nílò tó jẹ́ kí wọ́n lù ẹ́ but tí ìlú wa bá dà we are first class citizens tí ìlú wa bá wà òkè ọkàn wa máa balẹ̀ kí là ń bá kiri we just go there for tourist. láàrin three months ẹ ṣe ní tẹni ṣàtúpadà sílé bí yan bá tiẹ̀ wá fẹ́ débẹ̀ gan ẹ kò ní jẹ́ pé tó pé kí n ṣe nàìjíríà ò dá lójú bá lọ dé ìlú èyìnbó so ohun tó sọ is just a careless talk tó dẹ̀ lè jẹ́ káwọn fáǹsì ẹ̀gàn kọ́ dẹ̀yìn lẹ́yìn ẹ̀ ohun tó ṣe sọ̀rọ̀ sí wọn ni pé àgbàlagbà kì í wà lọ́jà kórí ọmọ burúkú tó kórí ọmọ kékeré kó burú kórí ọmọ kékeré kó bàjẹ́ ṣùgbọ́n àwọn àgbà tí wọ́n pera wọn ní politician yìí wọ́n kàn ba yé àwọn ọmọ kékeré jẹ́ ni náà gbàtọ́ lóhun ti wá gbérú àwa dìde pé ká lè sọ̀rọ̀ gbàtọ́ rí àwọn àgbàlagbà torí wọ́n ti dàrú ọlọ́run gbérú wa dìde pé ká lè sọ̀rọ̀ ká lè correct brain wọn akọ à ń correct ẹ̀ ni inú wa dẹ̀ lè dùn tí wọ́n bá lè listen to the corrections because òun ló lè dájú ah ẹ gbọ́ nǹkan tó sọ náà so bad so bad so bad so bad. Let me tell you something. Let's call a spade a spade call it a spade i'm an african nigerian to be precise mo gbọ́ wọ́n dẹ̀ kọ́ mi bàbá mi kọ́ mi. wọn ò kó ẹ tó bá dẹ̀ kó ẹ ò dẹ́kọ̀. tí bàbá ẹ máa ní kó bàbá ẹ máa ní kó má ní woman feeling ni. bàbá ẹ máa ní kó má nù tó tó tó fídíò ẹ nìyẹn ó ní woman feeling ó ní fílìnì àwọn tí yà ń jẹ wípé ẹ̀yin tẹ́ lè ń darí orílẹ̀-èdè nàìjíríà ẹ wá wá sí amẹ́ríkà ẹ̀yin ń dájọ́ àwọn ń da wọ́n kàn ń jẹyà ní nàìjíríà. ó ní woman feeling kò gbẹnu ẹ sọ̀hún kò dẹ̀ má jẹ́ ká tún gbọ́rú yìí lọ́wọ́ ẹ̀ mọ́ if not ìlú àwa fúnra wa la máa bọ́ta láti láti láti láti láti bà tiẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ ọ̀dọ̀ àwọn fáǹsì yẹ. I am telling you, Shabbat Saturday, I'm a prophet. I'm a spiritualist. I run spiritual church and I do spiritual work. Ṣàlùmí lè máa pé kí ni bàbá kí ni wòlíì tún lọ wá ní. No! And again, Olúwa gbé mi kalẹ̀ láti sọ nípa ọ̀rọ̀ Yorùbá nation. Anything tó bá ti lè jẹ́ pé ó fẹ́ tarnish issue of yorùbá nation ọmọ orí anybody tó jẹ́ pé kò tiẹ̀ ní woman feeling nípa nǹkan táwọn ń sọ yìí we will come out to talk about you we will come out to talk about you ló ń bá kiri ẹjẹ ṣé ọ̀rọ̀ nìyí ń sọ ọ̀rọ̀ kátákátá ò lọ́rọ̀ gidi tó fẹ́ sọ létí tó fẹ́ sọ. So ò ní ọ̀rọ̀ gidi tó fẹ́ sọ. sẹ́jọ́ ẹ gbé fídíò ìdọ́dọ̀ ẹ̀ wípé ohun tó dá sí yẹn wọ́n ń ṣe ohun tó jẹ́ kó dá sí ó kàn fẹ́ fi tánìṣì ímèjì ẹ̀ ni tí bọ̀bọ́ yẹn tó fídíò Arẹ́gbẹ́ṣọlá ó ní woman feeling ló ṣe fídíò ẹ̀ káwọn náà lọ tún lù wọ́n ṣe kíyàyé jẹ àwọn èèyàn mọ́ ẹ tó o bá jẹ olórí jẹ́ kí wọ́n lè sọ nípa ẹ wípé o ṣe wọn tó lè ṣe àrùn ẹ séèyàn kan àrùn ẹ sídìílé ẹnìkan àrùn ẹ sáwọn ọ̀rẹ́ ẹnìkan tó bí kì í ṣe ìdílé ẹnìkan ló jẹ́ olórí fún kì í dẹ́ ń ṣe ọ̀rẹ́ ẹ̀ nìkan ló jẹ́ olórí fún ó jẹ́ olórí fún gbogbo àgbègbè tí wọ́n ní kó cover ni and you need to love them you can love your children alone you can love yourself alone you can love your wife alone you will love everybody jẹ́ ṣé ìwọ̀n tó lè ṣe níbẹ̀ yẹn in that area kó o jẹ́ kí àwọn èèyàn rí pé ó ṣe wọn tó lè ṣe nígbà tẹ́ bá lọ tán á sọ wípé ẹ ṣe wọn tẹ́ lè ṣe no matter bó ṣe lè rí náà nígbà táwọn good luck wọ́n ṣe wọn tó lè ṣe ṣóhun tí good luck fi sílẹ̀ òun la bá lè ní ó níye tó ń tepo ń gbà yẹn ó dẹ̀ níye tí wọ́n ń tepo sìn àmọ́ good luck rí èmi ò dẹ̀ rẹ́dì láti mọ̀ wọ́n nítorí pé iṣẹ́ tí mò ń ṣe mo máa ń san gbogbo gbà iṣẹ́ mi ti tó mi jẹun jẹ bẹ́ẹ̀ ni mi ò mọ buhari rí mi ò dẹ̀ rédí láti mọ̀ wọ́n but listen àwa dúró láàrin láti sọ òtítọ́ ni pé okay look at it look at it à ń sọ ti buhari lẹ́nìí a dẹ̀ ń sọ ti goodluck ṣé wọ́n jọra wọn nígbà tí goodluck kò lè tó yìí náà kò lè tó yìí dẹ̀ wo bí buhari yìí ṣe wá rí gbogbo ẹ̀ ṣe dàrú so ẹ jẹ́ ká ní woman feelings gbogbo èyí tí wọ́n ń wò lọ́ọ̀kan pé ó jẹ́ kí ẹ tiẹ̀ lè jà fáwọn gbogbo yín pátá àṣé ẹ̀yin lẹ̀ ń jà fúnra yín ẹ ò jà fáwọn mẹ̀kúnnù ìyẹn lọ̀rọ̀ gbogbo àwọn òṣèré yẹn ló ṣe ń dùn mí èyí tí àwa ń wò lọ́ọ̀kan wípé ẹ lè ẹ ti jẹ ọmọ yìí lẹ́fúwìẹ̀ ó jẹ́ kẹ́ ẹ lè dìde fún mẹ̀kúnnù ẹ ti lówó lọ́wọ́ náà ẹ ti kọ́lé ẹ ti wà òkè náà ẹ dìde fún mẹ̀kúnnù ẹ dìde fún àwọn tẹ́bi ń pa ẹ dìde fún àwọn tí àwọn tí ìjọba yìí fẹ́ jẹ́ kó jẹ́ ènìyàn a padà wá rí i pé ẹ̀yin lẹ́wà nídìí wípé ẹ fi wọ́n sílẹ̀ jẹ́ kébi máa pa wọ́n jàre ẹ ṣáà ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ tí kò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ bá mi ṣí síbi tó jẹ́ kó ṣe ẹ̀ ṣe kí ó dẹ̀ dí ọ̀dọ̀ ìjẹ̀bú wòlíì ni mí o ẹni ẹ̀mí ni mí o mo dẹ̀ ń darí ìjọ ẹ̀mí mo ń ṣiṣẹ́ ẹ̀mí fáwọn tó gbàgbọ́ sẹ̀mí ò wá bá ẹ jà i just need to tell you one or two things tó ń kọ́ tó lọ dá sí i má jẹ́ kó tánìṣì image tẹ bá ń ṣe lábẹ́ ẹ fi mọ́ lábẹ́ kẹ máa gba bribe yín lábẹ́ ẹ má jẹ́ kó jáde tó bá wá jáde báyìí ẹ máa fún àwọn èèyàn ní impression wípé you people are only after money tó tẹ́ ẹ náà ń pa àwọn èèyàn lẹ́rìn owó lẹ́kọ̀ọ́ ń wá owó lẹ́ ń gbà ẹ ò pàṣẹ mẹ́sẹ̀gì kankan okay look at you látijọ́ ìjẹ̀bú ni mo sọ o látijọ́ tó o ti ń lo o ti ń pass a message kí ló change ní nàìjíríà just look at it kí ló change nínú ayé àwọn àwọn àwọn ọ̀dọ́ ó dẹ̀ ló ń pass message ó mọ̀ pé anybody tó bá ti dúró nídúró pé òun is a leader ó ní láti jẹ́ kí leader yẹn ní influence nínú ayé àwọn èèyàn in a positive way kí dání dání ẹ̀rín tó ń pa àwọn èèyàn ta ló ta ló change ìgbésí ayé ẹ̀ just go and sit down think about that ẹ ṣe gan-an ẹ̀yin ìyá wa ẹ god bless you.